lórí ẹ̀nà làwọn yóò fi wà ìjẹ́nà làwọn yóò fi wọ iná ọlọ́wọ́ ọmọ ìjẹ́nà ni kò sí wọ ọlọ́wọ́ bá lórí ọlọ́wọ́ fi náà òjíṣẹ́ ọlọ́wọ́ ní kẹ́ kò sí ìta méjì òfin láwọn ṣe ìta ń kà lọ́wọ́ ni pé mẹ́nà akẹ́kọ̀ọ́ ti wọ̀ sí ìhàrọ̀ ìjẹ́nà rí gẹ̀rẹ́ hisab ẹni tó bá mú tó hí dúró dáadáa tó tó yẹ kó dúró dáadáa yóò wà ìjẹ́nà láì òun náà ni ọ̀nà tó bá ti dúró dáadáa ń gbomi rí dúró dáadáa ni àwọn tó bá mú tẹ̀wọ́ jẹ̀dá àwọn tẹ̀lé bèrè irun gánà rẹ̀ nínú irun ní ààwẹ̀ ní gbogbo ẹ̀ yóò máa jẹ́ dọ́jà fún náà jẹ́ nàní ọlọ́run jálè mú tẹ̀wọ́ dúró dáadáa ọlọ́run bá ọlọ́run sọ̀rọ̀ ayé fún wa nípa qawlullahi ta'ala inna ibrahima kana ummatan qanitan lillahi hanifa wa ma kana minal mu'minin لم يكن من المشركين ابن عبد العبي قلوا الله سبحانه وتعالى ان ابراهيم لجدج ابراهيم نبي الله الله با ابراهيم كان امه كون كون على الامه كان يعني امه اما تسيك اسواج امام kọ́nìkan ẹni tọ́rọ̀ fọ́nà lèláyé ọ̀rọ̀ fọ́nà ọba ojúwájú lọ́rọ̀ fọ́nà ọba hanifa ẹni tó sì ti kúmá tí ó sì ń kà tó lójú lẹ́sẹ̀ rẹ̀ lọ́mú yẹ́kùn mi náà mo ṣẹlẹ̀ pé kò sí nínú àwọn ọ̀sẹ̀ bọ̀. ayé tó lóòlà ayé alákọ̀ọ́ mbẹ̀ náà ni kọ́lù láì tààlà kọ́lù ó tààlà ìnà ibrahim kana umma ibrahim ti àríyẹ umma ni. أي إماما إمام أسدنا النبي إبراهيم أسلك أن أمة تأتي على في القرآن على أربع أوجه àmì síwájú pé inú Qur'an ó máa ma wá ní ojúpọ̀nà mẹ́rin ìmá jẹ́ ìmá ọmọ jẹ́ imam bí ibi ayé imam wọ́n dáhàr ìmá jẹ́ pé ìgbà kọ́kẹ́ bí وجماعة إما جاء جماعة وفيكم منكم أمة أو جماعة يجمع بقول لا جماعة لا جماعة بيجي كلا كل ما نقول أنا قال وفيكم منكم أمة يجي جماعة كذي بلاني نفي كذي يعني لو أوديوا أوديوا ثم جاء جماعة وفيكم منكم أمة يعني أمة من الدين إما جاء دين أو المذاكرة المذاكرة يقول يا بنسلا يا لا لا قالوا إن إبراهيم كان أمة ọ̀rọ̀ ọlọ́run bá sọ pé ibrahim jari imamu ni àtíwájú ni hada sana min allahi subhanahu wa ta'ala ala ibrahim ilé ìjẹ́ ẹ̀yìn ìjọba ọlọ́run bá subhanahu wa ta'ala bá wa àgbà níbi láì ibrahim wà gbogbo no samun bena wannan jama'a jimar kan bena jama'a jimar kan jama'a kan ní ìgbà yìí ìgbà kìfìrì kọ̀kan àwọn tí kò bá ń fi wà ara miraculous afẹ́gbẹ̀lẹ̀ kọ̀kan ni kò sí ti fẹ́ tu lọ tí a kò tó ti tẹ̀lé ọ̀sẹ̀ lé ọkùnrin tó máa rẹ̀ tó ti tẹ̀lé lé tó bá ní nàbí láì ibrahim nation ni òun fúnra rẹ̀ kò sí déédéé tó bá ní aṣíwájú ni kò sí déédéé ó di yẹn bó ṣe rí nìyẹn wallahu ta'ala nàbí láì ibrahim tí wàá gbé nígbà tó ti dáwà lẹ́yìn ìyàwó ẹ̀kọ́ nígbà tó gbẹ̀yìn gbẹ̀yìn ni lóòtù bá tẹ̀ gbẹ̀yìn gbẹ̀yìn ló tẹ̀sí bímọ ó di wa ní kí wọ́n ṣe dáwà láàrin ìlú tó tí ó hàn wọn òòtà wọn lé nínú àwọn abẹ́rẹ́ tí wọ́n ní mọ́n fara azalẹ̀ alẹ́ àtìnà ọdún sílẹ̀ fáwọn òkàwà wọn ò jíyàn wọn ò fà wọn ní kíkà ọmọkùnrin ìkàwé lọ́wọ́ Ibrahim àbílágbájá ni àbílágbájá wọn ò kò sí bẹ́ẹ̀rẹ́ àbílágbájá àbílágbájá ni kíkà lọ́fọ̀ mọ́ wọn sọ wáyé tí bá wà lórí ìtọ́ lọ́fọ̀ kíkà nìkan kí máa wọrí ọmọ ó di eyín تلف tẹ̀lé fẹ́ نعم أنا ó أيوة قوله إبراهيم إن إبراهيم كان هذا الثناء من الله سبحانه وتعالى على إبراهيم بأنه إمام مطبوع في الله بني أبي إبراهيم كإمام كتاب ما كتاب كتاوه تليني بأنه أهل الرسل كريم كرام ọjọ́ kan náà àwọn òṣìṣẹ́ aláwọn alápàlẹ́ min kúlù azmi nínú àwọn tó ga jù táwọn tí ìtàn wọn gajù náà níbi ọlọ́ọ̀bà wọn níbi ọlọ́ọ̀bà tó kọ́lọ̀ ń dá akọ ọmọ Qur'an àwọn 25 làwọn afáàpè nínú àwọn 25 yìí àwọn márùn jẹ́ ọ̀gá àgbà ọ̀gá àgbà náà márùn nàbí láì náà ọ̀gá àgbà lọ́hùn nàbí láì Ibrahim Musa Isa àti gbogbo wọn níbi wa Muhammad sallallahu alaihi wa sallam sinabi láì Ibrahim ذاك أنه أولي العزم من الرسل قدر ثم إنه لينا نبي إبراهيم صلى الله عليه وسلم قدوة في أعماله وأفعاله وجهاده أسواج كما قفل في أعماله نتسكيه وأفعاله وشيره وجهاده أتبين جوه كافي سكسي قدر فإنه جاهد قومه وحصل من أمة عليه ما حصل ọgbẹ́ ìlú lórí àwọn èèyàn rẹ̀ kò fi ṣẹlẹ̀ láti lórí nǹkan ṣẹlẹ̀ sí wọn àwọn gbìnnáàr tó sọ́bara wọ́n sọ sínú náà nílẹ̀ sí sùúrù sùmọ̀tàlá Allahu subhanahu wa ta'ala bi amrin bi amrin bi dhabihi ibnihi ọlọ́wọ́ bá tó pa aláṣẹ ọlọ́wọ́ tó dáwò tó pa aláṣẹ wọ́n láti kó dúró ọmọ rẹ̀ ọ̀rọ̀ wà hìdìhì onáníkà ọmọ kàkàtàkùsì bínání ọmọ kàkàtàkùsì bínání òun ni kánàdà ni ọ̀kàdàlága máa ó sáyà ó ti tó láńtọ́ ọmọ tó pé máa ránṣẹ́ àti sí pẹ̀lú ẹ̀ ayé ṣọ́gbà sábà àrà ó ti wà ní ti ń dìde lọ́dọ̀ màtí yẹn máa wọ àdúgbò ọmọ ilé gbogbo àbí mùràhàkà àgùntàn lè gbé ayé ìsmáyé lọ́bàyè ìsmáyé lọ́bàyè ọmọ ìwà zárè ó ti tó ọdún pé kàtàbà nafsu ma minhu gbígbọ́ kan gbọ́dọ̀ ká ilé ilé olùtójú bọ́ Allahu akbar bla sagiran lẹ́yìn náà kò kéré pọ̀jù gbọ́n ìtàlẹ́ta bí i nafsu ti fi kíkọ́ kan sí súnmọ́ pọ̀jù ọkọ̀ tí súnmọ́ pọ̀jù ẹ̀ tí máa rí ìwúlò rẹ̀ fasara ala munta'a ta'alluq nafsu ó wà láàyè tí wọ́n pé ẹ̀mí máa súnmọ́ bíi ثم وقف على إلى ابن بار مطيع لله لينا أتواد سجدي أما تدع ابن بار أما تدع أبرارني مطيع لله ثم انتهى الله سبحانه وتعالى قال الله تعالى عنه قال يا عبدي أمر يا بابامي افعل ما تؤمر إن تلهم قيلاتي ألدني إن شاء الله من الصابرين روق ورب أبني لك أنه نسور إذا يانا فسر يرفوها كما تكتلو جماعة كما يقع إذن لا إسماعيل أنت روق ورب أبني مجدك أنه نسور أجي مجدك أنه نكري نسور كل جمع سور بها ومسور بها ṣiṣẹ́ iláyìn musa ọlọ́run ẹni kórì ìgbà ẹ̀sìn sílẹ̀ ṣe túbẹ̀ lóòótọ́ ṣiṣẹ́ iláyìn musa nígbà tó ń pẹ̀lú ṣíbi ìpàdé ṣíbi sọ pé olùjọ́ máa lé kí omi ṣàdájọ́ bí insha Allah fábẹ̀rẹ̀ mi máa jẹ́ ní sùúrù kò sẹ́kù máa jẹ́ kanú àwọn ní sùúrù ìjọ́ mi ẹ̀yẹ yìí ó lè ṣe sùúrù yẹn ẹ̀rọ ẹ̀rí pé ewu tí Ismail kọjá ń bẹ̀ ó ju ewu tẹ̀lé bí Musa lọ àbí ẹ̀kọ́ ni àmọ́ still aláìkọ́ fira ẹ̀ sínú jẹ́mọ́ ẹ̀kọ́ fìdí ní insha Allah ní asọ̀rọ̀ àbẹ̀rẹ̀ pẹ̀lú ògùn ọlọ́ba ọba mi kan náà wọn ní sùúrù lọ́wọ́ ní kọ́lọ́ lọ́fọ̀ bí ilá ẹni kan náà sọ pé insha Allah àbúkọ̀ kòlè sùúrù yẹn àdúgbò ara o ilé ní kìnìyà afẹ́ máa wà pẹ̀lú jẹ̀mọ́ ní gbogbo ògbà ní mo yà sí jẹ̀mọ́ mo kọ́ la ń dárò kí wọ́n kẹ́ ló ń kí o ibi èyí náà fi rọ́ ọ̀tọ̀ mo sọ̀ pé wọ́n sọ pé èyí ni wọ́n kẹ́ ló ń kí o wọ́n kó jẹ́mọ́ papọ̀ èyí náà fi rọ́ ọ̀tọ̀ mo sọ̀ pé bàbá mi yẹn wọlé sí yẹn la wọ́n yọ̀rọ̀ jẹ̀mọ́ àwọn lágbára púpọ̀ lọ́dọ̀ ọlọ́ọ̀bà subhanahu wa ta'ala yadullahi ma'a jama'a àánú ọlọ́ọ̀bà ọwọ́ ọlọ́ọ̀bà wà pẹ̀lú àwọn jama'a ó di yé wa هذه قوة نواكم الجماعة أكبرني أنا يقبعي النبي صلى الله عليه وسلم عليكم الجماعة إنما يأكل الذئب من الجنب جني على قاسية هذه إما وأكل الجماعة مما يقبع torí ìkókò ìkókò tẹ́rí yẹn tó bá dáwọn ẹ̀sẹ̀ ń dà lọ kókò kí ló wà ní wọn. àbẹ́ ìjọba adó lẹ́yìn tí máa ń kàǹkàn jẹun kọ̀dọ̀ yìí tó jọyìn àwọn jẹ̀mọ́ ìkókò ó di ìkókò lè mú jẹ nìyẹn ó di yíwa ní mo sáfúnra yíwa náà náà wí ọlá ní yáha nẹ́t wá lébi òkú tako bàbá rẹ̀ ọ̀nà ní yẹtọ̀rọ̀ yẹta márọ̀dá kò kú lágírí ní ìsinmi ara wọn wọ́n yẹ́rẹ̀ àbùkọ́ wá sá òsínbẹ́ẹ̀ بل أراد من والده أن يوافق أمر الله jálẹ̀ ní tí sọ́kọ̀ bàbá yẹn pé kó mú àtìkọ́ náà bá yẹn ṣe ó di wàhálà mi bẹ̀rù hí ní àbí ilé wa ni pé ọjọ́ máa dáadáa sígbà bẹ́ẹ̀ wọ̀tọ̀ àti hí ni mọ̀wúlà àti pé jẹ́ndín tẹ̀lá ṣe ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala wọ́n zoro ilà ààrẹ ikú wọ́tọ̀ màdìmá ilà àìsímádì alọ́lá fi kọ́ọ̀lì ẹ̀wù agbára tuntun nípa ìsìn tí ọlọ́wọ́ bá nàbí ilá Ismail lọ́wọ́ pé ìlọ́dọ̀dún ní insha Allahu ilẹ̀ sọ́abẹ́rì ọba mi tọ́lọ́ ògùn ọlọ́wọ́ bá lọ́kàn nínú àwọn tí wọ́n ṣe sùúrù nígbà fún wa náà ní sùúrù ọlọ́wọ́ bá àtọ́wọ́ pé sùúrù ọ̀nà mélòó ló kú sí afá Ismail bá abdulatif ọ̀nà mélòó sùúrù kú sí inú Islam ọ̀nà mélòó ló kú sí ìjọba ìka ẹsẹ̀ tó ẹsẹ̀ mi lónìí nínú àgbà pé ó fi wà ẹ̀ka ẹ̀hẹ́n. alùpùpù àtọ́kọ́ sọ náà lọ́mọ sọlọ. alùpùpù àtọ́kọ́ sọ náà lọ́mọ sọ. ọ̀sán hmm? tó bá tún ọkọ rẹ̀ sá kọ rẹ̀ tirẹ̀. صبر على طاعة الله. الحمد لله شباب نعم. الصبر عن المعاصي كيف سنة عجلة في واسع ها أقول لك àti ní sọ́kọ́ lè yorùbá fẹ̀yìn lóde yorùbá ara rántí ẹ̀bì ààrẹ ìdí sọ́nà lọ àti sọ́kọ́ ìdá mùsùlùmí àti mùsùlùmí àti lẹ́sìyàn kẹ́yìn ti sùúrù àsọ́mùrù àbá tọ́ àti bá kẹ́yìn ti sùúrù kọ́mọ tẹ̀lẹ́tì tọ́lọ́ọ̀bá الصبر عن المعاصي يقول سلوك الدين سواسه سلوك لطي الصبر عند المصيبة مصيبة بعد ثلاثين يقول السلوك إنا لله وإنا إليه راجعون أولئك عليهم صلوات من ربهم دي بالنسبة لي يقول الصلوات إكياي سيرجع والرحمة تعالى ولوبة بدأت بيسمع ولوبة نعم نعم Thank you ìfáàtì láàrin tí wọ́n lọ́wọ́ fẹ́ kún fàfà wàhálà. àwọn lè máa ń ṣe àṣà àtọmọ ṣe súnà àtọmọ àjọgbẹ. ọlọ́run tó ní kí wọ́n níyẹn lọ́wọ́ fúnra wọn ni ọdí ọlọ́run ní kí wọ́n níyẹn lọ́wọ́ fúnra tó pé kí ni mo máa fà wàhálà gan-an òun gan sùúrù kan ni ìṣẹ́rì rẹ̀ ni àlejò wa Muhammad sallam ó ní lẹ́sẹ̀ kàwé bìsọ̀rọ̀ àbí bìsọ̀rọ̀ àlómi ilé mọ̀ kàwé man malaka nafsa oyinjal ó di wa nípa àwọn jẹ́ àwọn ẹgbẹ́ wọlé làyà mọ́lẹ̀ bí àwọn ọ̀fà mi wọn kéré ìjàkadì ló wọ̀fà bí i kéré kéré agbára wọn ni wọn. wọ́n ti alágbára ní àwọn ìjọ olùkọ́ tó ààrẹ ń gbára bí ẹyẹ ìbínú bá dé kò tó ààrẹ ó di nà. kí wọ́n rí lọ. ọ̀sìn fìtọ́ ìdájọ́ ni fìtọ́ wọn bí pẹ̀lú ògùn ọlọ́ọ̀bá mi ìdílọ̀ alá وهو مع ذلك لم يتعمد على نفسه نبي الله اسماعيل بوكان لي اوني كونفيدنس تي اولو لو سي تالا لو سي كلو غولو با الاستعانه بالله في قول ان شاء الله اولا لو ما دوك كلو غولو با امتثالا جميعا àtijọ́ àwọn méjèèjì bàbá àti ìyá àti àtúmọ̀ gbogbo وأسلما وده فلو با وده جنة وانقلى لله وده فلو با وده فلو با عز وجل فلا بجلدي هل تتكبر لله أي على جنبي أي تكبيرته في لله على جبحته تكبير تفجدو لأجل أن لا أن يزباه وهو لا يرى وجهه قل ما لا يكون وجهه فجاء الفرج من الله تعالى الله مو ابو يوافه الله ايو بابا الله يوما وناديناه ان يا ابراهيم اواكو اه ايوا ابراهيم كسبك يا مو على شيء انا كذلك نجد المحسنين ذات ما لا وين يريد ما سمع لسني بس وانا نبي يونبا ما يصير ما ذكره بعض أنس بأن السكرين انقلبت ìtàwọn ní tẹ̀fìsí rí ma wípé ọ̀gbẹ̀yìn yí padà ojú ojú tí mú yẹn ọ̀nkọ́nà ọ̀yípadà lọ́wọ́ àdẹ́bí Ibrahim lẹ́yìn rọ́nì àwọn annara bàtà ó sára hadida àti ọrùn àdẹ́bí Ismail ó di irin nígbà tí àdẹ́bí Ibrahim fi ń àfáwà alálàyé àlàyé sami dara yi ọlọ ọmọ àbíbí ilá ibrahim kẹdì ìsmáyà kẹdì rìn ni wọn bá ti nu bí ibrahim lọkọ kọ bẹ́ẹ̀ ẹ bá ti olú ọbẹ wọlé lẹ́yìn ó ti là kàtà alaye fúnra ẹ bàbá yẹn ní àwọn kíkà lọ lọ pé ẹni máa wọ àwọn kíkà yẹn ó sì máa bá mu nínú làákà yìí lórí oye ìyá ẹ̀ màdí tọ́lọ́run fi Yusuf pọ́n Yakub lójú ǹjẹ́ màdí yẹn wọ́n ní Yusuf lọ́dọ̀ bàbá rẹ̀ lọ́dọ̀ Yakub ní ẹran kan wọ́n lọ pẹ̀lú ọmọ rẹ̀ ní Yusuf wà bí bàbá rẹ̀ tẹ̀mọ́ bàbá rẹ̀ pé á ah, kí ẹ lè jẹ ẹran kékeré yìí ẹ̀yẹ́ lè jọ dùn ẹ̀ẹ́dì tuntun jẹ́ ní ọ̀pá ìgbà wọ́n bá du ẹran kékeré yìí ẹran náà ní wọ́ọ́lọ́hùn níbi náà fi àmàlà ah, aláyé ọlọ́run kó bá fẹ́ gbogbo wọn kó wà gẹ̀ wọn ọlọ́run kó bá sánú ọlọ́wà náà òun náà kọ́ aláǹsáró Islam náà ìlànà wílọ̀ náà bọ́ọ̀lù tó máa sọ pé ó di ọrùn rẹ̀ di ẹyẹrin wọn náà àbílẹ̀ gbogbo rẹ̀ àdáparọ́ ni sani kò tí kí ní máa wọlá ayà fíìmù kò bá mu àbúkárà ọba àdùn ọmọ gbogbo mi ana kò tí náà ń kálábàtì ọkùnrin yìí fà àbí àwọn anna rakhbata pé ọrùn wa nabi ismail sọ́rọ̀ tàbídà ó dìrín bọ̀nà àbìsára sí ẹ̀bẹ̀ lọ kọlù gbólóhùn rẹ̀ gbọ́nà pé kọ́nìkẹ̀l àìkùnóòt dàwámù tà ìsẹ́gbẹ́ tí a ti ọrọ̀ fún ọba ni always ma tẹ̀lá sí fún ọba ni wà ìsìmìlára fi hà tara kólè hàl kò sí ìgbà kan hàn ibrahim tẹ̀lá sí fún ọba ìsìmìlára fi hà kò sí gbogbo inú ìṣòro ni inú ìdẹ̀ra ni inú àgbàdo ni inú ẹkún ni àfọwọ́ mọ̀ tí wọ́n lè lọ ẹni tí jẹ́ra ti jọlọ́ba ni sábìdún aláàtọ̀ àti ìdẹ̀mílẹ̀ lórí àti jọlọ́ba ni mùdímù láhà tó ń ṣe gbogbo wa ti kó lè ha gbogbo wa kama anna ibnahu muhammadin sallallahu alaihi wa sallam bí ọmọ rẹ̀ náà muhammad sallam yaskurullah ala kula ahayani wọn máa ṣe na ti ọlọ́wọ́ bá ní gbogbo sí ti إن كان ذكر الله فأجو يسر شرابا وإن جلس ذكر ذكره فأجو يسر شرابا وإن نام تبصر إذن شرابا وإن أكل تبجو وإن قضى حاجته ذكر الله قال لي بابك تعالى إن ثلاث يسر شرابا سبحانه وتعالى هو ذكر الجديد هو قانت أناء الليل وإنها أرف فرابا لما أسكو أورو أكي أسرع وقالوا حنيفة يعني أن يقول أصمني أي ما إلى عن الشرك يبكون ويبكون بأبو وفي جمع بلاي النبي إبراهيم عليه الصلاة والسلام وجانبا لكل ما يخالف الطاعة أدنا في بون يقمات ثلاثة كنوبة بسبب الإثبات والنفي ولو يتلو دولدي أكي حارفو أي في وصفين الإيجابي والسلبي lọ́wọ́ yẹn pẹ̀lú positive àti negative ọwà positive sí ọkọ̀ ọba ọwà negative sí ẹ̀bọ̀ ó di ẹwà ọ̀kọ́ọ̀lù ọ̀làmì yẹ́kùn mi náà mushrikin àjẹ́kà nínú àwọn ọ̀ṣọ́bọ ẹ̀yẹ ta'qidan hanifa yẹn ti báyìí àmọ́ ọ̀ṣọ́ àfẹ́lẹ́ ti ta'qid ó lè emphasis lórí ẹ̀ ó di ẹwà ìtìmọ̀rì ẹ̀ ala tawhid ó dú lórí tawhid ó dú lórí mọ́lọ́ فكان عليه الصلاة والسلام معصوما عن الشرك dáàmà anábì ọlọ́run ọba ni ọlọ́run ti dáàbò bò kún bí ẹbọ ma anna qawmahu kanu mushrikin àwọn èèyàn rẹ̀ ẹbí sọ́kọ́ ni wọ́n àti gbogbo wọn bọ̀ kọ́nà tẹ̀lé wọn asàbùnláwọ̀ bí li imtinanihi an shirk wa istimar fi qawli bẹ́ẹ̀ ni ọlọ́run bá ròyìn rẹ̀ pẹ̀lú pé ọkọ̀ fúnra rẹ̀ láti tẹ̀lé ẹsẹ̀ ẹbọ wọ́n ma tẹ̀lé wọn sí ṣèkọ́ rẹ̀ hanifa ẹjọ́ kó dúró dédé ni ẹ̀sìn جاء في قوله ولم يكن من المشركين سواء يقول له بطيق انه وشبوه دليل ان ذلك ان الله جعله اماما اللي بيبقى كلامه بعد يا نبي ابراهيم امام ولا يجعل الله, له للناس اماما ما لم يتحقق التوحيد ابدا الله ما بعث من سنه امام فوقيه عندك التوحيد بعقلي على من تحمل حال ابراهيم عليه السلام ẹni tó bá ronú jinlẹ̀ nípa ìfisí anábì Ibrahim ọmọ àjára aléhi àti gbogbo àwọn conditions tó bá gbọ́nà ẹ̀kọ́ yá lọ ìgbà aná òfin gáyà tó máa yẹ kó nù mí mara fílù sọ́bọ̀ láti ó wà nínú ìtọ́ gbóngbó ògbóngbó tó máa dé nínú po sùúrù gáyà tó máa yẹ kó nù sí mara fílù yàkè ó dé gbóngbó tó máa dé nínú pa àmàdájú ìgbà aná òun láyà yasbir ala ààrẹ òmùrà àdéhìn illa min من أيقنا بالصواب كنت أقول لكم أسرسي كي يسير نقطع الأمر إن الله أحنا نقول بعد هذه الدنيا ما أقبس دادا لين الله أكبر ما عند أشك عند أبو بانسي نجي أو يتردد أو يس... لا يصبر على هذا ليش به من الدنيا رامي مين يقول كل كل كل سيسير له لأن النفس كريا نيومين لا يدع شيئا إلا لما wa ahabu ilayha minhu àwọn kí n tó ń fẹ́ active fún ìfẹ́lẹ́ ilẹ̀ ọjà onífẹ̀ẹ́ ti ju tó ń fẹ́ jẹun ọ̀rọ̀ ìbò ṣe ẹ̀kọ́ onífẹ̀ẹ́ kankan illa bima dannat fa'idatuhu tó wà pé a àǹfààní wà mẹ́ fún un ọ̀tí ilẹ̀ náà tó ń fi jà lójú bẹ́ẹ̀ àwọn ẹ̀yà tẹ̀nà tó ń jà lójú bẹ́ẹ̀ ẹ̀rọ jíbu àǹtà náà àlàm anna sana'a Allah ala ahadin min khalqihi لا يسأل منه أن يصل إليه سماء فقط ليه يقول يوا أما كلهم باني وككلنا ويروي يقول من من لين كاني لكن يقصد منه أمران همان أما الأمر مجي روان بسكوا الأول ألا أقول أن الأمر مجي محبة هذا الذي أسمى الله عليه خيرا ولو بسمعون عن نفسه ọlọ́run fi ẹ̀yìn dáadáa ròyìn ọlọ́run nífẹ̀ẹ́ rẹ̀ múlùbà nífẹ̀ẹ́ wọ́lọ́bà مع أن من أثنى الله عليه شرا فإننا نبغضه ونكرهه بين ينتظر بارون برو أكل ذلك على النفر ونحب إبراهيم عليه السلام سلام عن نبي إبراهيم لأنه كان إماما حنيفا قانتا لله فوجد إمام يعتبرني انت تنسى مني انت ولا فلوه بني الله سبحانه وتعالى لم يكن من المشركين كل سكننا وصبوه نقرأ قومه عاقل بعوين ياري لأنهم كانوا ضالين نقنوا نحب الملائكة نساء ملائكة لأن وإن كانوا من غير جنسنا فهم ويسين بسوا ما نفهم لأنهم قائمون بأمر الله gbogbo àwọn tí láti ọlọ́wọ́ bá sọ́nà tààrà nẹ́kọ̀rọ̀ ṣayàfíìn àákùnrin àwọn ṣètọ́n da annamu asuna lillah tí wọ́n máa sinọba wa àdáwò lánà ọ̀táwa ni wọ́n kọlìláì àti ọ̀tá ọlọ́wọ́ bá ni wọ́n nẹ́kọ̀rọ̀ ẹ̀tùbá ṣayàfíìn àákùnrin àìtẹ̀lẹ́ àwọn ṣètọ́n da annamu asuna lillah aidan wọ́n jẹ́ wọ̀lánà ọ̀lẹ́ jẹ́ ọ̀tọ̀ ọlọ́ọ̀bá àti ọ̀pá àtiwá náà ilé ìlànà ọ̀kọ́ ẹlẹ́ẹ̀kejì àfẹ́ni anáksúdá aná àtẹ́lẹ̀ bí hákẹ́lì wọ́n ròyìn fàkálẹ̀ bá kọ́ sílẹ̀ ni fi ábí ìsìfáàtì lẹ́tì asinaláwọ̀ bí ha alẹ́ pẹ̀lú àwọn ìròyìn tó lọ́n fi yìí anáà mahalla sana torí àwọn ààyè ẹ̀yìn ni ولنا من الثناء بقدر ما ابتدينا به فيه وانا ودي نيني من بي بي دعوات قصي رسي قال تعالى رزقك لقد كان لكم في كتاب قدرة لأولى الباب من دجلاجو nípa ìtàn wọn tí a sọ وقال تعالى قد كان لكم أسوة حسنة في إبراهيم والذين معه ọdún ni dájúdájú ẹni àkìsí tó di alára nàbí ibrahim àtàwọn tó wà pẹ̀lú ẹ̀ kára ti àlà làkàdùkàánà lákùn fi fíhìn òṣòdùn àtànà ìnàn kára yàgbé láha wọ́n yóò mìíràn àfẹ́r dájúdájú ẹni àkìsí tó di alára wọn tí wọ́n ní jẹ́ pàdé ọlọ́run bí mi alkiyama wàhálì mas'ala muhimma ìsìtà ń kọ́ yìí ó ń kú sí pàtàkì لأن الإنسان أحيانا lùgéèbó àndáàlìhì bárdùl awwal torí ń dàmí ọmọ ènìyàn ìmá sáfún kò ní máa ti ká mo nífẹ̀ẹ́ nǹkan yìí tó ní ti báyìí báyìí nífà wọ́n mahabbatu ààdà lórí asnà lọ́wọ́ àléhì khayra mo náà ní nífẹ̀ẹ́ tọ́lọ́wọ́ ròyìn pẹ̀lú dáadáa yìí wọ́n láyé kí láyé ń bàgì mẹ́kọ̀ọ́ an yóò gbé kọ́kọ́ kúkọ́ لأن الحب في الله للجلوبة والبغض في الله في كل يوم تجلوبة من أوثق القرى الإيمان هو أنواع وكتب لك براتها ما في الإيمان إذا كان إيمان في الجلوبة فإذا أبي قالوا باين بلا وين بنيني ها أنا مضاف إليه náà sànù wàlá àtàlùkìyà mọ́ nígbà fún anímọ̀ nítorí kò nígbà nífà wọn ní ìmọ̀ ní ọ̀nà ọ̀bà kò yá kúrìrì àwọn ẹni tí wọ́n ti pé ìmọ̀ ní ọ̀nà ọ̀bà sànù wàlá àtàlùkìyà mà ọ̀là kùránù kẹrì ọ̀là alá ilà ìlúlá dáàmù. wa ń bá yàrá fún àwọn tó bá rí pé òun ò dúró dé àmọ́ kí àwọn ẹ̀ dàbí ọ̀rọ̀ àwọn ìdálà ni ọ̀pọ̀lọpọ̀ náà ń tẹ̀lé ọ̀dọ̀ ọ̀pọ̀lọpọ̀ náà ti ń rí ìdá àtúrà yìí ìdálà ńgbà kan kí ẹ bá lọ bí ikú mọ́ wọ́n bẹ̀rẹ̀ pèèyàn ní káàkiri kí ẹ lọ bí ikú mọ́ àwọn ńgbà tí ọ̀rọ̀ bẹ̀rẹ̀ sí bí wọn ní ìsìn mo sọ pé àwọn kọlà bí ikú mọ́ wọn ní kẹkẹ lọ́bẹ̀ kẹkẹ kẹkẹ lọ́bẹ̀ fún àwọn ní nígbà tí màáwí ọmọ kúrò àti bímọ ó ní dàáwùtù náfọ̀rọ̀ mi ní asáábì rasulillah dàáwùtù náfọ̀rọ̀ jama jama kan náfọ̀rọ̀ náà ní jama umma ní asáábì rasulillah fàtí àmtùm kí máa ti hù lẹ́yìn mú fún oúnjẹ lẹ́yìn náà wọ́n dáwò wọ́lẹ̀dì wọ́n yà sàgbà ọmọ mi wọ́n tó gbá jazakumullahu khayra ọlọ́wọ́ sọ ilẹ̀ sàn ẹ̀sẹ̀ àbúrò ọmọ mi ìdí náà wà á sàdúrà ìmọ̀ bẹ́ẹ̀ àwọn alájọmọ yìí tó bá gàtì àdúgbò wọn lọ bí kó máa gà jẹun ọlọ́run wo ìdíkú bẹ̀ kí wọ́n ti bí tẹ́tẹ́ lẹ́nu kò sí ni wọ́n máa wá padà síbẹ̀ wọ́n tún wá sọ pé àwọn padà síbẹ̀ o wọ́n rí gbá mi sí ìlànà sí wọ́n tún dọ́gbọ́n sí no àwọn kankan bẹ náà pé bí ọ̀rọ̀ ọba àjọ ni ọ̀pọ̀lọ̀ kan ọ̀rọ̀ yẹn láti ara mẹ́ nígbà tí gbà tó fi ẹsẹ̀ tọ́ka ẹ̀ ìwọ wá gbọ́ àwọn kankan wá àwọn ẹ̀mí iná mẹ́rin àgbìmọ̀ pé ó ní ó ní òwò tó dá mẹ́ ó dàtọ̀ ọmọ tó wẹ̀ àti omi ọ̀nà. Jamaa àwọn mímu tí yẹn bá ń fi pé pé ní ara rẹ̀ nìkan ni ó mọ ìmọ̀ àdúgbò ibi mufradi tí hmm. wàá dá kí yẹn mọ sọ̀yìn náà di. ìtura wa ní mufradi àti kùtù mufradi ìtura ní jama ẹ̀sìn jama ìgbà mi ìwé ìtura láàrin ìdílé méjì abdul sibili wọ̀rọ̀ hàmì wọn ní mufradi sí mufradi ìtura wa ní rabana rabana ní rabana rabana ó di yé wa always ìtọ́ dáa jùlọ níbi kí wọ́n kọ́ta ní ìtẹ̀lẹ̀ akọ̀rọ̀ kẹ́yìn bí ayé bọ́yá àwọn yẹn kọ́kọ́ sí báyìí wọ́n kọ́kọ́ sí nígbà tí wọ́n gún Umar ibn Khattab radiyallahu anhu ẹgbẹ́ sàráìsì àwọn èèyàn fẹ́kọ̀ọ́ náà kó yan síwájú tí agbọ́pọ̀ sí yan òun wọ́n fẹ́kọ̀ọ́ yan síwájú wọ́n àlejò ọmọ rẹ̀ afsa lórí bá bàbá rẹ̀ sọ̀rọ̀ ó yan síwájú kó tó fún ààrẹ yìí dẹ́kọ̀ tó péye wọ́n fi ní ìtumù bí kankan jáde bí ojú ìgbò rẹ̀ ni bí kò máa rí kó ti àfọ́sì fún rẹ̀ àti ẹ̀fẹ́ rẹ̀ lọ́rẹ̀ bàbá ẹ̀bẹ̀ wọ́n á fún pé kó ní aṣíwájú afọ àlebà yìí pé ìgbà abẹ́tì bàbá tí ẹ bá ti bá rán ẹnìkan lọ sí ganan lọ ẹran lọ kọjá ẹran yìí lọ ọwọ́ adẹ̀ràn lọ lógbó ẹ bá ránṣẹ́ kì kó mọ̀ bọ̀ wá wọ́n á fọ àwọn ẹran yẹn lẹ̀ láì fi ìkẹ̀kẹ́ fún àwọn ẹran yìí tó ṣe dáadáa àwọn olùkọ́ ṣe dáadáa bẹ́ẹ̀ náà lè yín náà ẹ má fi jàmáà yìí lẹ̀ láì yan olórí kalẹ̀ ẹ̀wọ̀n hikma tó kọjú fún gbogbo khatab gbogbo khatab wa ni eh, bẹ́ẹ̀ ni ọmọ òṣèré àdá àmọ́ tó bá yẹn yàn wọ́n kásá Abubakar tó bá yẹn yàn wọ́n kásá Nabi Muhammad sallallahu alaihi wasallam ọba ni òun mọ̀ kò ní èèyàn ní kò ní kò ní fi sí sí lẹ́bi lẹ̀ wá tẹ̀lé ìṣe ìyàwó kan bàbá mi ó ní wọn máa mọ̀ dájú pé ó ní eh, sáré pé àwọn ayé yàn ń kọ́ sí àlejò sẹ́lá ayé yàn ń kọ́ sí àwọn bọ́tà òun mọ̀ fún kìíní sẹ́bi ilẹ̀ tẹ̀lé ti àbọ̀tà náà òkú ti àlẹ́ ẹ̀kọ́ ni àmọ́ ó di kó jẹ́ kéèyàn jẹ́ nìyí always mùsùlùmí dáadáa àbíbi sọ̀rọ̀ àbíbi kò kò tó ń pọ̀ mọ́ àbẹ̀tí tó bí yẹ ẹ̀ ń yẹ ó di ọ̀rọ̀ tíì níbà tíì ọ̀pẹ̀lá ń ṣe àríwáyà máa ń alájọ fíríjì ó máa ń ṣe àríwáyà àwa fíríjì àwa fún àwọn ọmọ yẹn jẹ́ àwọn ọmọ yẹn jẹ́ mọ́lẹ̀ tó wá sí yẹn tíì